الحمد لله والصلاة والسلام على سيد الأنام نبينا محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته <coughs> <coughs> adágbọ́ fún ọlọ́ọ̀bá Allah tí ọlọ́run tó ní kí Ramadan ọdún yìí ó ṣojú ẹ̀mí wa wọ́n ní àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fàmù àmọ́ ẹ̀dá tó sí pé àjọgbà Ramadan ọdún tó lónìí ṣùgbọ́n rọmọdán ọdún yìí ọlọ́run ní kó sojú ẹ̀mí ń bẹnu wọn ẹni tó jù wá lọ ẹni tó tó wá bí ń wa ẹni tó jẹ́ bí àìsàn ẹni tó jẹ́ àjọjẹ́rọ̀ ẹni táwọn tún jùlọ sí ń bẹ nínú àwọn tọ́lọ wá dáwà sí di àsìkò yìí di rọ̀bùdánì ní ọyẹ ká lè máa ọpẹ́ dákun ọlọ́run wa ká fi ẹ̀mí mórí hàn sọ́lọ́run ká fi wa ká fi dúpẹ́ fọ́lọ́run ká fi àlàáfíà ríkẹ́ ara wa ká fi dúpẹ́ fọ́lọ́run lórí pé rọ̀bùdánì ọdún yìí ó tún sojú èmi wa na níbi tí súrà tí a ti dúró ní ọdún tó kọjá ní Suratul Baqara ayà 231 kí è fi ń pé ibi tá ti bẹ̀rẹ̀ ní ọdún yìí Suratul Baqara ayà 232 òun ni a ó ti bẹ̀rẹ̀ ní ọdún yìí aya náà lọ bá ìtí ọlọ́run bá àlékẹ́lá ní a'udhu billahi minash shaitanir rajim وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فبلغن أجلهن فلا تعدلوهن أن ينكحن أزواجهن فلا تعدلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم ربكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون ألعبني وإذا طلقتم النساء tẹ́ bá kọ àwọn obìnrin sílẹ̀ kí ni wọ́n gbà lórí pẹ̀lú obìnrin ẹ pé ìyàwó yín ìyàwó yín kìí sí obìnrin obìnrin tí è sí ìyàwó ẹni àlè kọkalẹ̀ ẹni tó jẹ́ ìyàwó ẹni lẹ́yìn mọ́ ń kọkalẹ̀ tẹ́ kọ àwọn ìyàwó yín kalẹ̀ fàbàlá ọmọ tí wọ́n ti wá lo àsìkò ìdà wọ̀tán àbá ni eléyìí fi ń yé pé obìnrin ó gbọ́dọ̀ ṣe ìdà tí ọkọ bá kọ àbí tó pìyàn bá dé látọ̀ láàrin àtọkọ òkúnyà tí ma ń dé ó lè jẹ́ ìpínyà talaq ó sì lè jẹ́ ìpínyà ti kú ṣùgbọ́n ìpínyà ti talaq ni wọ́n sọ bí tẹ́ bá kọ àwọn ìyàwó yí kalẹ̀ ajẹ̀lẹ̀ hùn wọ́n ti wá parí ìdà wọ́n ti parí ìdà fàlá ta'duluhun ọlọ́run ni ẹ gbọ́dọ̀ kọ̀ fún wọn ẹ gbọ́dọ̀ kọ̀ fún wọn kọ̀ fún wọn bí àwọn ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀tí change ọ̀rọ̀ àwọn tọ́lọ̀ ń bá ń bí ìsìnkú fàlá ta'duluhun náà àwọn ní tání àwọn ni àwọn tí wọ́n pè ní auliya wàlíyí obìnrin bóyá bàbá rẹ̀ àbí ọ́nkù rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ tó lè láǹfààní àti ti lọ́kọ̀ ọlọ́run ẹlọ́kọ̀ fáwọn obìnrin yìí ayyan kìhná azwajahunna kí wọ́n fẹ́ àwọn ọkọ wọn ẹ fún wọn sí bí kí wọ́n fẹ́ àwọn ọkọ wọn àfáà ni níbi báyìí ọkọ̀ ọ̀rún mẹ́ bírtìbárí máa máa dọ́ au bírtìbárí al-mustaqbal ṣé ìwòye sí ìtó ti lọ síwájú ni àbí ìwòye sí ti ń bọ̀ ìtọ́wà ń bẹ̀ òun ni pé a ti kà síwájú lọ́dún tó lọ nípa ọ̀rọ̀ tọ̀láàkì náà ara ti ń so mọ́ tọ̀láàkù náà láyé ilé ìwà pé àtọ̀láàkù marọ̀tà tọ̀láàkù méjì náà ni tí ìpínwọ méjì yẹn yẹn ni pé ọkọ o láǹfààní àti ìgbà padà kó tó parí ìdá rẹ̀ tí ẹ ìyẹn tún láǹfààní àti gbà padà kó tó parí ìdá rẹ̀ láẹ̀sùn yìí mímà ẹ̀mẹ́jì torí ìyẹn lọ ọ̀rẹ̀ àǹfààní ìtumọ̀ àtọ̀láàkú marratan lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì fa imsakun bi ma'ruf aw tasri'u bi ihsan nínú tó rú jì mú dáadáa àbí ó sì ndara rẹ̀ lálàáfíà tí yẹn bá ti wá kọ̀ tọ́wọ́ jẹ́ fà ha tó ti wá lè kọ́ kalẹ̀ lẹ́ẹ̀kẹta fàlátà hìlù làwú obìnrin ala alifinu aláàlè fún ní bá bí lẹ́yìn ìgbà náà hátà ha tí ó fi fẹ́ bóyá kọ alákọ̀ọ́kọ́ àbíkọ ẹlẹ́ẹ̀kejì ọ̀wá gbà padà fábàlá gúnná ajẹ́là wọnà ó fi wá parí ìdá rẹ̀ tó fi parí ìdá rẹ̀ ìdá náà ni pé tọ́wá ẹkọ́bìnrin ń àìdọ̀ lọ́wọ́ ni yóò àìdọ̀ mẹ́ta ó fi wá parí àìdọ̀ mẹ́ta tí ó gbà padà tí ó ó ti di àjòjì sí ọkùnrin yẹn kò lè rí fẹ́ mọ́ àti olóòrẹ̀sẹ̀ tó lọ tó ní nígbà tó fẹ́ fẹ́ tuntun lẹ́sẹ̀ tó ṣe báwọn tó bá jẹ́ sí pé lẹ́yìn ìgbà tó kó obìnrin yìí lẹ̀ nípa àkọ́kọ́ àbípẹ̀ kejì kò gbá padà fún mi parí ìdà ṣùgbọ́n gbà lẹ́yìn ìgbà tó parí ìdà tán ní àtúnṣe sẹ̀sẹ̀ wá wá lẹ̀mí ọkọ yọ pé òun fẹ́yàwó òun padà ẹ̀mí ìyàwó náà sọ pé òun fẹ́ padà sọ́dọ̀ ọkọ òun lọ́lọ́wọ́ sọ fáwọn tí wọ́n jẹ́ wàlíyù obìnrin pé fàlátàdùrú náà ẹ máa azwaja hunna kí wọ́n fẹ́ ọkọ wọn tó bá já sí pé ọkọ tí wọ́n gbà lérò yìí pé ọkọ tí wọ́n ti fẹ́ tẹ́lẹ̀ wọ́n fẹ́ padà sọ́dọ̀ rẹ̀ ayẹ́ pé ẹni tó ti jẹ́ ọkọ wọn ti tẹ́lẹ̀ tó wáyé pé ọkùnrin ní èyí ajẹ́ sí pé ẹni tí ó padà di ọkọ wọn òun nìyẹn táìmù yẹn wò tí kò tí ìjọpọ̀ jẹ́ ọkọ ìtí àyà ní sọ afọ àwọn àfáà ní ìtumọ̀ kejì tí wọ́n fún fàlátà àjòlówó náà pé ẹmọ́ hànà fún wọn pé àwọn owó láyà ń báyí àọ́pọ̀ tí lè ti lọ náà ni pé àwọn tí wọ́n jẹ́ wọ́n wọn ní fẹ́ bèèrè wọn lọ́kọ mọ́ ó kọ ẹni tí ó fìọ́ wọ́n mọ̀ sẹ́rẹ̀ bí òsì ní lọ́kọ fún wọn ni fàlátàdì lóyún náà ẹ ti tọwọ́ kalẹ̀ wọ́n ti parí ìdá ẹ̀fà padà parí ìdá ẹ máa fún wọn a ń yẹ kí iná àzíwá àjà tí wọ́n ẹni tí wọ́n fẹ́ kọjú ọkọ̀ fún ẹ máa fún بينهم بالمعروف tí wọ́n bá ti yọ́nú síra wọn a padà sí tẹ̀fsílẹ̀ àkọ́kọ́ ẹ̀yin obìnrin padà sọ́jọ́ ọkọ rẹ̀ tí wọ́n bá ti gbọ́ra wọn ní idha taradaw baynahum bil ma'ruf nígbà tí wọ́n bá ti gbọ́ra wọn ní tí wọ́n wọn dì síra wọn lọ́nà lọ́nà tó pẹ̀lú dáadáa ni lọ́nà òkè ọ̀nà ọlọ́run dáríkà yóò agbòrí eléyìí wọ́n fi ń ṣe wáàsí wọ́n fi ń ṣe wáàsí fún mọ́ ń kí á nà ní kó yóò mẹ́nu billahi wal yawmil akhir ẹni yóò nínú yí tó bá gbọ́rọ̀ wà bọ́ àtọ́jẹ́ ìkìyàmù wáàsí wọ́n jẹ́ fún ذلكم أذكى لكم وأطهر eléyìí òun ni yóò jẹ́ dáadáa fún yín tí ó mọ iṣẹ́ orígbèrú lọ́dọ̀ ọlọ́run tí ó sì mú ọkàn yín má tí ó fọ́ sí ọkàn má ọlọ́run máa ta tó gbèrò dáadáa nínú yín wa antum la ta'lamun ẹ̀yin ọmọ wallahu ta ló fẹ́ dáadáa ta ló fàtọ̀sí ẹ̀yìn ọmọ Imam Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n ní نزلت هذه الآية في الرجل يطلق امرأته طلقة أو طلقتين آية يسوع قال لي نقاركم كان nípa èèyàn tó kó ìyàwó rẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀kan àbílẹ̀ méjì fàtàǹkọ́dí ìdátùhà ìdá ó ti wá parí ìdá rẹ̀ súnmà yẹ́bùdó ya. ayyata zawadaha lẹ́yìn náà ó tó wá rẹ̀ sí pé kó wọ́n fẹ́ ìyàwó yìí wà á rí à kó wọ́n gbà padà wà tó rí àtúndá nìkà obìnrin náà sì fẹ́ fàyàmùnà òhá àwòlìyàwà àwà yíò bèèrè wà pọ̀ fún pé ó nílò ìntàríkà ó nílò àníyọ padà síbẹ̀ mọ́ wọ́n ni fà náà lọ́wọ́ na òhá ọlọ́wọ́ pọ̀ ẹ na náà fún ọmọbìnrin láti padà afá masaruku ibnu ibrahimu an-nakhai àti imam wa zuhri dọ̀há gbogbo wani inna ha áyà yóò ó ń zì láti fi nípa nǹkan náà ni wọ́n na sí ní sábàbù mùsùlùmí wọ́n ni wà á zàlẹ̀ bí ìtú gbogbo ìsọ pátápátá zọ́ọ̀lù nílẹ̀ láàyà ìtọ́rọ̀ gbogbo ayà náà ó nínú aya yìí ha دلالة على أن المرأة لا تملك أن تزوج نفسها أي أن تبقى إبني في لقب obìnrin sí ní kò lè fira torí pé gbàtọ́lọ ni ẹ má hànà fún wọn kí wọ́n fẹ́ ọkọ wọn tí ẹ̀ pé kò ní ọ̀tọ̀ ní kò láǹfàdà àti kọ́kàn lóòrùn kó lọ bẹ́ẹ̀ láẹ̀ṣẹ́ pé pẹ̀lú ìyọ̀dá wàlíyù àti ákídù tí ó wáyé látọ̀dọ̀ wàlíyù ọ̀kan ló máa fara rẹ̀ lọ́bẹ̀ èè àwọn àṣìṣe ńlá ní gbáà tí ń wáyé lọ́dọ̀ àwọn obìnrin mùsùlùmá látara ìgbẹ́sìn ní àìníkà fún òmí ọkàn tó fara rẹ̀ lórí ọkùnrin ni àbí kí ọkùnrin kọgbà ayé kan tọ́kùn yọ́kàn ma wá bá ń bẹ̀ láì jẹ́ sí pé ákìdù ti wáyé wọ́n ti ṣe yìí àwọn àdísí pọ̀ tó ń tọ́ka lórí ilé àbárọ̀ká láwọn ẹ̀rí pọ̀ nínú alkùránì gbàtọ́lọ̀ ní wàlá tó ń kì fúlmù ṣìríkà ti ẹ fún ẹlẹ́bọ̀wọ̀ àti tí wọ́n bá jẹ mọ̀mìnì bí pé ẹni ìlú fún ọmọ lè fún ọkọ ìdílé ẹ fẹ́ wọn pẹ̀lú bẹ́ẹ̀ ni ànábì wa muhammad sallallahu alaihi wasallam ló ní la tuzawwiju al-mar'ata al-mar'ata wa la tuzawwiju al-mar'atu nafsaha obìnrin ṣe wà níyá fóbìnrin òun tó bìnrin fóbìnrin fi ó sì yapa sí ó ti ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam obìnrin ẹ̀ fóbìnrin lọ́kọ bẹ́ẹ̀ ni obìnrin ò sì gbọ́dọ̀ fíra rẹ̀ lọ́kọ àdísà nábìnrin wọ́n ni fa inna zaniyata iya lati tuzawwiju nafsaha onízìnà ní ń ẹ̀rí kẹbẹ̀ onye oníwẹ̀lẹ́gbẹ̀ni yí mọ́ fi rẹ̀ lọ́kọ obìnrin tó jẹ́ ọmọlúàbí yẹn tó kó rẹ̀ níjàánu tó níbi tó sì gbẹ́sì yìí kò ní sílẹ̀ láyé ọwọ́ kò sí nìkáwù tó nítumọ̀ tí ọba ti sí wà nínú rẹ̀ nìkáwù tó nítumọ̀ lèyí tí ó wà nínú tó lè jẹ́ bàbá o lè jẹ́ ọkù o lè jẹ́ gbà tí ó fi obìnrin lọ́kọ bákan náà abáwọ̀ ibùdókọ̀ sí wọ́n ní wọ́n sọ pé àyà yìí nazalat fi Ma'qil ibn Yasari al-Muzani wa ukhti wọ́n láyà yìí sọ̀kalẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Ma'qil ibn Yasari àti sísà rẹ̀ táwọn kan ní ó kọ sísà máàkì yìí tó jẹ́bọ̀ fún jùlọ ìrìn àbí fátíwà yìí òun ló jẹ́wà níyù fún sísta rẹ̀ wọ́n ní mọ́mù Bukhari wọ́n bá wa wọn níbi tafsiri yìí wọ́n Sa'id Sa'id bá wa sọ̀rọ̀ حدثنا أبو عامر العقدي أبو عامر العقدي هنا بعد سواه حدثنا عباد بن راشد عباد بن راشد حدثنا الحسن حسن دوا البصري حدثنا أني قال علي قال حسن حدثني معقل بن يسار الحسن البصري أني معقل بن يسار من حديث بفرع قال كانت لي أخت تكتب إلي ó ní mo ní sísítà kan tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rùn pé fè wọ́n bọ̀kárí wà kọ́lá ìbẹ̀rún à Yunus Ibrahim náà sọ látọ̀dọ̀ Yunus látọ̀dọ̀ Hassan ó ní haddathana Malik ibn Yasar ó ní anna okta maapi bóni yasar pé sista maaki lọmọ yasar ha zàwùjú ha ọkọ rẹ̀ kọlẹ̀ pàtàrọ́kà ha ọkọ̀ yíwá fílẹ̀ kọ̀ padà hátà ha títí arábìnrin fi á parí rẹ̀ ha ọba tún bá sọ̀rọ̀ tó ń fàábà máa pè máa kì ní kò sí tọ́jọ́ látàúdù wàláhì látàúdù ilé ìkà àbàdà ó lóun fọ́lọ́ búra à kò ní padà sọ́dọ̀ rẹ̀ mọ́ ẹ̀rí pẹ̀lú ẹ̀pẹ́ máa kì ní wà lóyìn sísá rẹ̀ wọ́n ni ọlọ́run fi wá sọ wọ́n fi ọkọ wọn

Imam Tirmidhi ní àdísì tó wá sọ yìí gbólóhùn tí wọ́n tí wọ́n gbà wá pé látọ̀dọ̀ Ma'qil bin Yasar annahu zawwaja ukhtahu rajulan min al-muslimin ó fi sísà rẹ̀ fún ọkùnrin kan náà mùsùlùmí ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam lásìkò ìṣòlọ́wọ́ wa kanat indahu ma kanat lam yurji'a hatta qadat iddatuha ó wá pọ̀ kalẹ̀ tí ó gbà padà fi fi parí ìdá fa awiha wa awi wa hawiyatuhu lẹ́yìn ìgbà wọn ni ẹ̀mí ọkùnrin yìí tún fà mọ́dọ̀ ìyàwó tọ́kọlẹ̀ obìnrin tọ́kọlẹ̀ ẹ̀mí obìnrin yìí náà tún fà lọ sọ́dọ̀ rẹ̀ summa khatabaha ma'a al-khutab òun náà wá bóbìnrin sọ pé wọ́n fẹ́ fi ọ padà pẹ̀lú àwọn míì tí ó ń bá sọ̀rọ̀ pàrọ̀ fẹ́fẹ́ faqala lahu bẹ́ẹ̀ ni mákìlì wá sọ fún arákùnrin yẹn pé ya lókà ibn lókà yóò gbé ọmọ lè yé yìí rádára já yìí mo fi fún ọ mo fi rẹ mo wá fi ọ ọwá wàláhì látàrí ìléka abàdá oníláyé kò ní padà sọ́dọ̀ rẹ mọ́ áfíru ma àléìk kọ́ọ̀lá ó ní fa'alima lọ́rọ̀ hajjata iléha ha ila ọlọ́wọ́ sí mọ̀ pé ẹ̀mí àwọn méjèèjì ti ṣe kí ni ó ti yọ́ síra wọn arákùnrin yẹn ó bùkátà sóbìnrin yẹn obìnrin yẹn lè bùkátà sí arákùnrin yẹn ọlọ́run sọ ayà kalẹ̀ pé wọ́n ìdáàtọ̀ ìrápò tó mọ̀ nìsáà tẹ́ bá ti kọ obìnrin àwọn ìyàwó ilẹ̀ fàbàlábìnà ájẹ̀là hóòmù wọ́n ti wá parí ìdá wọn ẹ̀ gbọ́dọ̀ fún an yankihna azwajahun na wọ́n fi ọkọ wọn idha taradaw bainahum bil ma'ruf tí bá ti yọ́nú síra wọn ọ̀nà ti pẹ̀lú dáadáa tí si pẹ̀lú àìdá wọ́n sami'a Ma'qil nígbà tí Ma'qil gbọ́ ayà yìí kọ́ọ̀lù lọ bá sọ pé sam'u bi súnmọ̀ dàáwò onítọ́ kò sí ọ́pṣọ̀n náà mo ti gbọ́rọ̀ sọ́nà mi lẹ́nu mo tọ́lọ̀fẹ́ sí tọ́lọ̀fẹ́ nù mo ti gbọ́ mo ọba kò arákùnrin mi padà ọba ni òzàwójúká wa máa fi fún ìsìnkúnlé àwọn mú wa àlékún tó wà bí àdísì tí wọ́n ìgbà wà tí wọ́n ní wàkàfàrúkú àyèmí ni máa kúrò ní mọ́ sì san ìsìnkà ìbúra ní tí mo ti búra ilé ti búra tẹ́lẹ̀ pé wà lọ́rí láàtẹ́rì jẹ́ ilé ìta àbàdà òun fi ọlọ́gbọ́ búra ọmọ mi sísà padà sódò ah, ti wá sọ ayà kalẹ̀ pé a ah, báyìí òun ò tẹ́lẹ̀ tí wọ́n ọlọ́run sọ ti ẹnu rárá òsìn tó jọ ó sọ̀rọ̀ ń fún àṣẹ ọlọ́run gbàtọ́rọ̀ fi wá lọ ó sì ti bóra síwájú ó wá sàkàfàrà ó fún tó a sì ti mọ̀ pé tẹ́yìn bá ti bóra tẹ́yìn padà wá sí èèyàn ti dára ó ti dára kàfàrà ó ti dára kàfàrà gẹ́gẹ́ bí ọlọ́run bá lè kíọ́lá gẹ́gẹ́ bí wọ́n sì sọ nínú àkọ́rì pé láàáyù àkíjọ́kùn ọláwọ̀ bí àìmáànìkún ọlọ́run ní fi bí ìbúra tẹ bá bú wàláàkí mọ́ta àbùmọ̀dátìbì kò lóògùn ilá máa àkọ́tùmú àìmánà ìbúra tẹ́ bá bú tẹ́ sírọ̀sì lé lérí tẹ́ pé tọkàntọkàn ló wá kìí kẹ́ ṣe òrìra àwọn tí ò dọ́kàn òun lọ́lọ́run mú yí yóò fi bí lọ́lọ́run fi bí ọlọ́run á sọ pé fàkàfàárà tùwú ìbúra tẹ́ bá bú tẹ́ ní ti tẹ́ wá sí ètò àmọ̀ aṣáràtì masakin mímá tó tù ìmúna àhàlẹ́ ìkọ̀ kẹ fún èèyàn mẹ́wàá ló jẹjẹ nínú tí kìíní nínú tẹ́ ń fara rẹ̀ ń jẹ aukiswatuhum àbí kẹ dáṣọ fún èèyàn mẹ́wàá autahriru raqaba àbí kẹ sẹ́rí dọmọlọ́àbí faman lam yajid ẹni tí ọba wárí fasiyamu salasati ayyam yóò gbà lọ́jọ́ mẹ́ta zálíkà kàfárọ́tù àìmánikún ìdá àlàftún ọlọ́run eléyìí ni nígbàtẹ́ bá búra pẹ́sì nǹkan tẹ̀wá

wọn mú wá fún wa ṣùgbọ́n kò ní ọ̀kan nínú mẹ́rin fún aláìní èèyàn mẹ́wàá ló ń jẹjẹ àbíkọ dáso fún wa àbíkọ sọ ẹrú kan lọ́mọlọ́àbí àbíkọ́ bá wọn ọjọ́ mẹ́ta náà níbi báyìí nínú táàrí òun náà ni pé àwọn sàábé wọn a máa tètè jẹ́ pé ọlọ́run wọ́n máa tètè sọ lẹ́dà fún bá fẹ́ máa tètè sọ lẹ́dà báyà sí sọ̀kalẹ̀ kò sí mẹ́ni méjì ó tètè sì di tọwọ́ lẹ́lẹ̀ fún tọ́lọ̀ àti kàdáni rẹ̀ ẹwà wọ́n fẹ́ sí déèkì náà rọ́bì yàmbá wà ọ̀rọ̀ ti hajj sátòlù èkì tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá tí ó fi parọ́ na ìyàlọ́ aṣà àti ìlú àmì tí ní stọ́rù bọ́lù ìsáàsà òṣìmọ̀ tó náà wà ní kí tó wà ní nínú àwọn tí wọ́n ìnvọ́pù nínú ìṣẹ̀lẹ̀ náà tó sì jẹ́ àbúbákì àbúbákì náà ní tó ń bọ́ bùkátà rẹ̀ a ah, ìwọ náà ó tún wà náà ti ń mo yọ owó lọ́wọ́ rẹ̀ ìní gbọ́ bùkátà rẹ̀ ọlọ́run torí ẹ̀sọ́ ayàkalẹ̀ gbàtọ́lọ̀ sọ ayàkalẹ̀ ní sọ́ràtù náà abákùn rẹ̀ sí gíní ojú ẹsẹ̀ lọ́wọ́ náà sọ rẹ̀ ó sọ wọ́lẹ̀ pé ah, mi ó sàmójúkò fún mi mo ní àti foríjì rẹ̀ torí ẹ̀ mo sàmójúkò fún mo sì foríjì báwọn máa ń juwọ́lẹ̀ ọlọ́ọ̀lọ́mọ yẹ áyà táwà ti gbọ́ tí ó tako ìtàǹsí tàǹsì juwọ́lẹ̀ fún àìmọ́yẹ àdíìsì tá ti gbọ́ tó tako tàǹsí tàǹsì síkíní tàjuwọ́lẹ̀ tàǹsì ìlò ìfẹ́ mú ayé ìjì ká máa mọ̀ pé ọ̀nà wá jìnà gan sáwọn sàhábà àjìnà síra wa tefétefé Nke ọlọ́run ní kọ́ wọ́n jẹ pé rọ lábàá nàbí ìrùbà wọ́n pọ̀lọpọ̀ ẹlòmí ìjọrẹ́ náà àmì ní ọwà a, sọ̀hábà wọn bó ṣe rí ni nínú tákùn rí dìmú nínú àyà yìí ni kọ̀ fún wa láti hánà fún obìnrin láti fẹ́ ọkùnrin tó kájú ẹ̀ tọ́kùnrin yìí nífẹ̀ẹ́ sí tó fẹ́ obìnrin yìí tóbìnrin náà sì fẹ́ tó bá ti kájú ẹ̀ káwá ní àní fi wọ́n fúnra wọn àkọ̀bá wọn wàhálà ni wọ́n dálẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ìdá àtàkùn man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu ó ní tó wá ti wá báyìí ẹni tẹ́ rí pé ó lẹ́sìn ó sì níwà ẹ fọmọ fún ẹ wà ilá tẹ́ bá tún lè ṣe takun fitnatun fil ardi wa fasadun kabir fìtínà òun ni ó mọ̀ ṣẹlẹ̀ àti bàjẹ́ ńlá bóò ni bàbó ṣe wá ní ẹbí ọmọ ọmọbìnrin ó mú ọkùnrin wálé tẹ̀sìrí kó lẹ́sìn ó sì jẹ́ ọmọ lọ́àbí ẹwà ni ẹni fún fún nítorí pé kí ni òkúnlẹ̀ ṣé ìkúnlẹ̀ ni wà àbí ìkúnlẹ̀ ní jíyọ ọmọlúwàbí kò sí ẹ̀ṣẹ̀ kan tí wọ́n rí mú lára ọkùnrin ju pé kò kúnlẹ̀ náà lọ ìfẹ́ ẹnu nílẹ̀ ní fẹ́ tẹ̀lé kìí ṣe ìfẹ́ ẹnu tọ́lọ̀ kìí ṣe ìfẹ́ ẹnu tọ́lọ̀ ìfẹ́ ẹnu tí òun lè fẹ́ fẹ́rẹ́ pé torí ìyẹn lẹ̀ fi ní fọmọ fún yìí ẹ̀sì bàbá lábùsí irú àwọn tí a ya báyìí pàlátà àjòlówó náà ẹ má hàn náà fún àwọn ọmọ yìí a ń yẹ kí ní wọn àwọn tí wọ́n fẹ́ wọn fẹ́ wọn ẹ hàn náà fún wọn àrí a sì rí pé ó sì kí ni ó níwà ọmọlúàbí lẹ́yìn náà ni pé wọ́n ní ẹni bí àwọn ní àwọn èèyàn bí ìgbínà ní máa ìgbín ẹgbẹ́ iye ní ilẹ̀ yéṣù máa wọ́tọ̀ ẹni tó bá jẹ́ ẹni tó bá onísúfí lóbìnrin bí ẹgbẹ́ rẹ̀ náà ló lè fẹ́ òní wọ́n lè gbádùn ara wọn ẹ̀tọ́ bá jẹ́ súnà lóbìnrin ó súnà lẹ́kàn bí ẹgbẹ́ rẹ̀ náà ló lè fẹ́ ẹ fi lè gbádùn ara wọn ẹ bá ní kó súnfí rẹ̀ fún súnà ẹ fẹ́ kó bá wọn ẹ̀sìfẹ́ kálàfẹ́ wà nínú ìdílé tọ́bá á jẹ́ sí pé obìnrin lọ́jọ́ súnmọ̀ tẹ́ wá ní kọ́lọ fí ó sí sí ẹ ti bá yóò bẹ̀rẹ̀ òun jẹ́ yẹ́yẹ́ torí obìnrin ò lẹ́rìí lọ títí pẹ̀sìn ọkọ̀ tó tún máa gbé lárugẹ ń pẹ̀sìn ẹ̀sì tí ẹ̀ náà kò ní ìtumọ̀ ìwọ̀n bá jẹ́ tó wà lára obìnrin súnmọ̀ ló bà jẹ́ yẹ́yẹ́ àwọn mí wá sí wọ́n wá jí ọmọbìnrin wọn wọ́n wá dì í lọ́wọ́ wọn dì í lẹ́sẹ̀ wọ́n gbé sínú mọ́tò àbílí ọ̀kadà wọ́n ní lórí ọ̀gànjọ́ wọ́n ti ẹ̀bẹ̀rú pé lára pàdé àwọn kìdínápà wọ́n mọ gbé wọn lóko wọ́n kàn ìwà ojú dúdú ìwà ìmọ̀kán táwọn kọ̀ọ̀kan sì tún ṣe lásìkò táwà jù ẹ̀hàn náà fọ́mọ yín kọ́mọ̀ fẹ́ onísúnà tó jẹ́ bí ẹgbẹ́ rẹ̀ wọ́n bọ̀ ní ẹwà ní kàkà kí ikú mẹ́jẹ sìsí yóò fi sàwàdà ní à ah, ńlá ìwà burúkú òun ni irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá tó ní agbára tó ní agbára burúkú gbà òun ni àmọ́rú àwọn òbí bẹ́ẹ̀ bó wọ́n sì pàdé ọlọ́run àwọn láti àwọn tí wọ́n bá tó bá tó wọ́n lápò nítorí ọlọ́run wọ̀tá sàbẹ̀wò àjíǹdà ẹrù pé nǹkan kékeré ni wọ́n wà nígbà lọ́ọ̀dẹ̀ àbúrò ìkan lánà kìí ṣe tàbí kiri ìkan lánà kìí ṣe tàbí kiri ó sì ń jẹ́ sí pé ọmọ tó bá fẹ́ sẹ̀sìn lẹ́ máa ń gbogbo tì àwọn tí wọ́n fẹ́ ṣèlànà ẹ̀yìn tí wọ́n rú ráà èṣù ti jọba lọ́kàn yọ àwọn ìlú èṣù ti jọba lẹ́nu wọn wọn ò lórí fáwọn kò àwọn ìjábọ̀ fọ́lọ̀ táwọn bá gbé ayé sọ òbí mi tọ́já sí pé kò sójúṣe kankan lérí ọmọ ọlọ́ọ̀kan lo ìdá àánú ọlọ́run lọ́lọ́ọ̀kan fi nípa bára àwọn ọmọ bẹ́ẹ̀ tọ́lọ̀ fi ní wọ́n ṣe súnà kí pé gbìyànjú ìgbé kan ní kó lẹ́sìn ọ̀nà tí wọ́n gbà lójú ọ̀nà tí ìrìn lè gbà lẹ́sìn ni wọ́n kàn bá lọ́lọ́ọ̀ bá pàdé ni wọ́n tún wá rẹ́sìn náà kẹtùn máa dúpẹ́ fọ́lọ́run kàkà bẹ́ẹ̀ ẹ̀tùn gbogbo tí wọ́n yìí àwọn òbí tí wọ́n ní tí wọ́n wọ́n yìí àwọn òbí tí wọ́n ní a mọ́ tó fi dúpẹ́ fọ́lọ́run àwọn wọ́n báwọn ń àwọn amugbó asìsì náà àti ipa àti gbogbo ìlànà káàkiri ọ̀pẹ̀ eléyìí tó lọ wá ní kó wọn sọ ara ó lẹ́sìn yìí síbẹ̀ ìkúnlẹ̀ nìkan ni kí láti kúnlẹ̀ sí kí láti ń gbà àwọn kan mójú kún bẹ̀rẹ̀ yóò máa wá jí orí fún wọn ó fún ní ìkúnlọ́wọ́ àtìlẹ́yìn yóò máa wá jẹ́ dáadáa fún torí ẹ̀ tí obìnrin bá mú ọkọ wálé tó lẹ́sì tó sì níwọ̀ ọmọlúàbí a gbọ́dọ̀ kọ fún láti má jẹ́ kí ó ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ọkùnrin tó mú wálé ọkùnrin rẹ́dẹ̀rẹ̀dẹ́ni afagbéni gbé kọ́dà bọ́ mọ̀ wọ́n bá ní lọ́pọ̀ tí ó fi kú náà nìyí kọ́mọ̀ ní òbí ní ẹ̀tọ́ lórí irú nǹkan bẹ́ẹ̀ eléyìí òun ni àlàyé táwọn olùmẹ̀sì tí wọ́n ṣe ní abala yìí náà Aya 233 Ọlọ́ni والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى الموضوع له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترجعوا أولادكم فلا جناح عليكم ولا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير الله والوالدات والوالدات àwọn bímọ bímọ àwọn ìyáàmù àwọn abiyama yorùbínà àwòládàhùnà wọ́n ma fún àwọn ọmọ wọn lọ́yà hàwlérí káàmìlẹ́yìn fún ọdún méjì gbáko ọdún méjì gbáko wọ́n ma fún àwọn ọmọ lọ́yà lèmọ́n àrọ́dà ayòyò tí mọ̀rọ̀dọ́ à fún ẹni tó bá fẹ́ kí ìfúnnilọ́yàn kó pé àtàbẹ́ ni kí ìfúnnilọ́yàn kó pé ọdún méjì ọdún méjì ìyẹn fi fúnnilọ́yàn àwọn ní àwòlẹ́ wọ́n ọlọ́yàn ọlọ́run ọlọ́run ọ̀ṣẹ́ ní ọ̀pá láṣẹ tí ọlọ́run fún wọn ń ẹni bá fẹ́ tí fún ni pé ọgbọ̀dọ̀ jẹ́ ọdún méjì torí pé àrọ́dà ayùn tí mà rọ̀dọ́ àyè tó ti wáyẹ ìfihàn pé sí amúrù ní yẹn tó kà sí pé àṣẹ dandan rárá ẹni tó bá fẹ́ kí pé méjì ọdún méjì ẹgbẹ́ tí ọba bá fẹ́ bẹ́ẹ̀ ńkọ́ àbí tí ò rárá mú dó kìí sí kí ọ̀sẹ̀ lọ eré ẹ̀ tẹ bá ráwọn ní ìtọ́jẹ́ sí pé àwọn ọmọ wọn ọdún kọ̀ọ̀kan náà ni wọ́n gbà lọ́wọ́ ara wọn àwọn kí ọdún méjì pé nù méjì bá pé ní pé yóò mọ̀ wà láàrin báwọn tójú bá ń kán ọdún kan òun tún yá jù àwọn jẹ́ wá tún ní sùúrù lọ́dún méjì báwọn aya wá ń jọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọdún mẹ́ta mẹ́ta ni àwọn sábà máa ń tẹ̀lé kùránì ọdún mẹ́ta ni wọ́n láàrin ọlọ́run wà alẹ́lmọ̀lúdì lẹ́hú rizquhunna wà kiswatuhunna bilma'ruf ọlọ́run ó di dandan fẹ́ni tí wọ́n bímọ fún etí àwọn ìyá ò máa jẹ ìyá tó bímọ fún wọn máa jẹ aṣọ tí wọ́n máa wọ̀ ó dọ̀rọ̀ àwọn tí wọ́n bímọ fún almauludi lahu àti àbímọ fún wọ́n ní olùjọ́pọ̀ ó sì lè jẹ́ olówó orí tẹ́lù ẹbímọ fún ó sì lè jẹ́ ní tí wọ́n fi ìrújú ṣe bára wọn lòpọ̀ ó ti bímọ fún náà òun náà ni ó mọ̀ jíjẹ mímọ̀ rẹ̀ àìpẹ́ àìmọ̀ ìrúdìláwó ọlọ́mọ ma sọ bẹ́ẹ̀ náà tí ó ká máa rò púpọ̀ yọ pọ̀ nìkan ni ń túmọ̀ sí ẹni tá a bímọ fún ọlẹ́ nígbà nìkan ni wọ́n bímọ fún àfi ó lè jẹ́kọ ó lè jẹ́ olówó ẹrú ó tún wá lè jẹ́ sí pé ọkùnrin tó fi ìrújú bóbìnrin ló pọ̀ òun bóbìnrin ọgbóbìnrin ó oorun ti ń dààmú ẹ̀ òun náà ti sùn ọkàn rọ́ọ̀lù ní ya rẹ̀ yíta ó di pékè sùn àrùn ọba dòun wọ́n bímọ fún náà nì pẹ̀lú ìríjú àbí ìríjú pé a rò pé ìyìgì ti so ìyìgì ti so nǹkan kan àròpẹ́ ti ní ẹ ti so ya ìgbà tá a wá gbà wọn ti so nígbà tá ti ti sí nǹkan yóò wà lábẹ́ síbúà alìmọ̀lúdù láwù ẹni tàbí ma fún a jẹ́ pé in tí yà ọmọ tó tó bímọ fún ọmọ jẹ aṣọ tí ọmọ rọ̀ ó dọ̀rọ̀ rẹ̀ wà alẹ́lùwà rí sí ní ṣlọ́gá ọmọ náà bákan náà fa'in àtàrà ti débẹ̀ wọn la tukallafu nafsun illa wus'aha ọlọ́run nígbà tọ́rọ ni wà tó síwájú wọn nàbí màárùfì pẹ̀lú màárùfì pé in tí a mọ̀ ní àládà èyàn gbọ́dọ̀ sí jágbárẹ̀ lọ pé gbogbo obìnrin yìí irú ìtẹ́ ọdẹ jẹ ní irú aṣọ tó lè wọ̀ ní bilmaruf irú aṣọ táwọn ẹgbẹ́ rẹ̀ ń wọ̀ láwùjọ yẹn irú oúnjẹ tí wọ́n ń jẹ láwùjọ yẹn tó bá ládàá yẹn ìbẹ̀yẹ wò la tukallafu nafsun illa wus'aha ẹ̀mí kan ọlọ́run ọ̀nà àbọ̀ ọlọ́run bí nǹkan tábà rẹ̀ bá kánu ọlọ́run ọ̀la àbẹ̀mí kan lọ́rùn bí nǹkan tágbà rẹ̀ bá ká lọ kéde àyà èyí ń ké zirga àti ní sàátì yìí ẹni tọ́nà bá sí ìdẹ̀kùn fún dáadáa ọ̀nàwó wà máa ń kò dúró àní ìrìsìkò hù ẹni tọ́nà bá wá ní ma níwà tí ò tó nǹkan wani yóò fi mímọ̀ kó yà lẹ́nu tọ́nà isi ma fi bọ́jú ìtumọ̀ láti kàlàfù náfsù ìlà òsà ìtagbára ní ọ̀ká lọ́wọ́n ni àbòjú lọ́rùn agbára tí ọ̀ká kọ mara kí àwọn aṣọ tuntun tuntun ready made àfi àwọn tó jẹ́ sí pé bk tó bá sí tẹ́nìsì yẹ́ dàbí kìíní sí tágbàrá kánàlù ẹn la tukallafu nafsun illa wus'aha tágbàrá rẹ̀ kánù rá agbára tí ọ̀ká mílìkì gbárábà rẹ̀ ká soya milk wọ́n kan jọ ṣe sí tí kù sí ẹ ìtagbà rẹ̀ ká látọ̀ká láfún náà ìlà òsà yóò jọ sí lọ ọ̀nà látọ̀bọ̀ rọ̀ wà lídàtún bí wà wọ́n gbọ́dọ̀ fi ara ní ọmọ àbí ìyá bímọ ìyá tó bímọ wọ́n gbọ́dọ̀ fara ní pẹ̀lú ọmọ rẹ̀ kẹta gbọmọ lọ́dọ̀ rẹ̀ nígbà míì láti bọ́rọ̀ wá rídà tó ń wá ìyá tó bímọ fi ọmọ yìí kó fi kónira bá bàbá tó bímọ fún ẹni tá a bímọ fún náà òun náà gbọdọ̀ fi nira kó fi ọmọ yìí kó fi nìyá rẹ̀ lára wà á lẹ ìwà rí sí mísìlùbà àlùjá bákan náà ọmọ tí ó jogún náà òun náà gbọdọ̀ jẹ́ nira fáwọn òbí rẹ̀ ọlọ́ni fa in àrọ́dá fi sọ́ọ̀lan an tàwọ́dín mìnhúmá wátàṣà wúrì tí wọ́n bá fẹ́ pé kí wọ́n gbọ́lù lẹ́nu ọmọ a ń tààrọ bí nínú ma wọ́n jẹ́ sí pé inú àwọn méjèèjì jọ dùn sí wọ́n tàṣà wò ní wọ́n sì jọ jíròrò lórí ẹ̀yìn fàlájù náà àléhìmà ọlọ́run kò sí ẹ̀ṣẹ̀ fún wọn o

tí ẹ fún wọn tẹ bá ti sàlámà rẹ̀ pẹ̀lú dáadáa tẹ bá ti wọ́ rẹ̀ kalẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú dáadáa wọ́tẹ̀kùnlọ́ ọlọ́ni ẹ̀kọ́ yọ̀nà wà alẹ́mù annàlọ́ha bí ta àmàlú na basir ẹ ma pé ọlọ́ọ̀bá gbogbo tẹ́ǹsì ọlọ́ọ̀bá gbogbo kò sí pa Insha Allah pẹ̀lú ìyọ̀dọ́lọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ayà yìí bẹ̀rẹ̀ náà láti máa tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀dọ́lọ́ kọ́nà ọba àdékọ́lá kí ó sọ́wájú rẹ̀ èyí tí a gbọ́ yìí ọlọ́run kí ó mọ́dún wọn ni láàdá sísọ àti láàdá gbogbo ọlọ́run ká bá ibi tí ìtìlérì ó fi sínú òṣùwọ̀n ṣẹ́rẹ̀ nìkọ̀ọ̀kan wa ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته